أعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون اليوم تجزون عذاب الهود بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون أتوقف الله الله سبحانه وتعالى إليه تتوفي عنه يتوفي سواكم ديني إليه تيسي أجوك أجو منه oṣù rọmọdán ẹgbẹ̀rún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ogójì ọdún hijrọ èyí tá a nẹ́bi sallallahu alaihi wasallam ṣe asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ní ìtẹ̀síwájú nínú tafsiri suratul an'am aya tá ti máa gbé lé ní òun náà aya kẹtàléní àádọ́rùn ninety three níbi tọ́lọ́wọ́n subhanahu wa ta'ala tó ti ń sọ fún wa yìí pé la kò sí ẹnìkan tó ṣàbòsí tó ẹni tó dàda pààrọ̀ tó ń tọ̀hún tó wá ń pàpè mọ́ra pé ìmísí àtọ̀dọ̀ ọba ẹlẹ́dà ń dé báwọn ń sáwọn bá wá ń sọ nínú àyà yìí wípé wọ́n mọ́ ní yìí ẹni tó ń dáadáa parọ́ ọba ó parọ́ ọba inú àdáparọ́ tá a ọba ìlàlàfó ṣúra káà ọwọ́ awọ akẹgbẹ́ ọba sùhánà ọ̀sọ̀ fọlọ́wọ́ ọba bímọ àyẹ̀bẹ̀ẹ̀kọ́ ó ń pàpè mọ́ra sáwọn èèyàn sẹ́nìkankan. wọ́n ní nítorí ọlọ́lọ́wọ́ wa subhanahu wa ta'ala sọ wípé àwọn kọ́lá òhìyà ìlàyà wa lámì yóò ha ilẹ̀ ìṣe yìí. abidjan lọ sọ fáwọn èèyàn yìí pé tẹniwá yìí ń dé bá ni ń dé náà kankan sí àti wọ́n ní ayá yìí ó nípa ẹni tó ń pè tọjọ ọ̀pọ̀rọ̀ ọ̀pàrọ̀ gbà nípa pé ìdá àdùnnú wà ó pèrè lánàbì abẹ́ni tí lọ wípé wọ́n máa ń kọ́ làtà ó ń zí lomi ìsìlámà anzalala ọzọ sọ wípé irú tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ yẹn èmi náà wa òun náà ó mú wa abẹ́ni ń gbàgbé mọ́ra wípé òun máa nínú àdàpàrọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti ń sọ wọ́n ní ẹ̀dá ẹ̀dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánà tọ́lọ̀ sọ̀gbọ̀ ìdá tó ti lá aléhìm áyà tá a bá ka wa fún wọn. kọ́ọ́lù ihun tí wọ́n máa sọ jáde ní pé kọ́ọ̀dù rìn náà a ti gbọ́ láwọn ọ̀dọ̀ ṣáá tá a bá fẹ́ tí wọ́n bá ń kọ̀rọ̀ ọlọ́run ọba fún wọn máa fẹ́ pé kọ́ọ́lù kọ́ọ̀dù sẹ̀mí ẹ̀rín náà àti gbọ́. láwọn ẹ̀ ṣááù tọ́ba wò wá ni làkúnlẹ̀ bísílẹ̀ àhádá ẹ̀ lọ́rọ̀ sọ̀rọ̀. irú tó wí yìí dáwà náà lè wí tá a bá fẹ́ bí àbá ti wí. ọlọ́run bá wa ń sọ pé irúfẹ́ àwọn ẹni yìí ah, wọ́n bẹ̀rẹ̀ ìyá wọn fún ọdún kò láyé ni ìṣesí wọn aburú aburú jáì nígbà tí wọn bá ṣiṣẹ́ tí wọn fẹ́ kú ọlọ́wọ́ afẹ́ mú hálò ahùláyì wá azọ̀làmẹ́tì àwọn alábòsí wọn yẹn kí ni ìṣesí wọn bó ló ti máa rí indel mọ́ọ̀tì nígbà tí wọn bá fẹ́ kú wọ́n yẹ́ wọn lọ́kẹ́yàmọ̀ àti níjọ́ gbẹ̀ndà lọ́kẹ́yàmọ̀ ọlọ́wọ́ bá wá sọ nínú àyà yìí àyà yìí náà là lọ ọlọ́run ní wà láwùjọ sọ̀rọ̀ ìdí zọlímù nàfi ọmọọrọ tìlmọ́ọ̀t. tọ́ ọ bá rí àwọn alábòsí wọ̀nyẹn nígbà tí wọ́n bá wà nínú ìwọ̀n ríra kú tí wọ́n wà nínú ìbànújẹ́ kú tí wọ́n wà nínú wàhálà àìfararọ tí máa ń ṣẹlẹ̀ kéèyàn tó kó láyé wal malaika àti pé àwọn mọ̀láìkà bá pẹ̀kú àìdí um, àwọn mọ̀láìkà wọ́n tẹ ọwọ́ wọn dìtọ́rí bì wọ́n máa kó gbogbo sí wọn. wọn ò ní kú jẹ́jẹ́ ẹnì pa àwọn Yorùbá ní àwọn náà sọ pé kẹfẹ́ ní òkú jẹ́jẹ́ nǹkan táwọn ti ẹ̀ wò lọ́tọ̀ ìyẹn ni pé gba wọn mú kẹfẹ́ ní wọ́n gbẹ́ kòtò ju horo wọ́n lọ́jú sínú ẹ̀ wọ́n bá tún mú odó ó ti pàpà ní pèpè kí wọ́n gbé fi rún sọ́hún yẹ́yẹ́ làwọn bàbá fi sọ pé kèké fèrè òkú jẹ́ẹ́jẹ́ àtàwọn alábòsí wọ̀nyẹn inú àlùbá tí wọ́n ṣẹlẹ̀ sí wọn sásìkò òkú bá tó ìyá ni wọ́n jẹ kú wọ́n jìyà kú ní ẹ̀. ẹ̀kọ́ náà wọ́n bá ti múrò ń pa àwọn kèfèrí wá tẹ́lẹ̀ sọ́tún Muhammad bíbí wọ́n ti ń gbá wọn lójú wọ́n máa gbá wọn máa gbá wọn ní fúrọ̀ torí pé wọ́n fẹ́ kú àwọn mọ̀lẹ́kà ọ̀sẹ̀ wọn wọn bí dọ́rìbì ẹ̀yin sì mọ̀ bọ́wọ́ mọ̀lẹ́kà ti máa rí kàfin ọwọ́ lọ́wọ́ ọwọ́ lọ́wọ́ kan ti mi yìí tí ẹlòmíín bá yọ ọwọ́ rẹ̀ jáde kọ̀ǹpútà ọ̀sán pípé sọwọ́ tòfẹ́ níbẹ̀ wá dé yẹn nígbàjú báwo eléyìí ó ti jẹ àjẹkù ìyáni yẹn wọ́n jìyà wọ́n jẹ pẹ̀mẹ́pẹ́mẹ́ ètè mọ́ nígbà tí wọ́n bá fẹ́ kú wọ́n níyàn náà ọjọ́ ọlọ́run ọba sùhánà tọ́lọ́ ní làyé ń bá sátà ìlẹ́yà ayé dáka lè dàkútó lánìí. ẹ eh. eh, irú èyí tí habil tọ́sọ fún kọ̀ọ̀bíl níje ló ìgbésẹ̀ ọba tẹ́wọ̀ rẹ̀ sí mi gbọ́n ọ̀fẹ́ pa mí mẹ́ẹ̀ ànàbí bá fẹ́fẹ́ yẹdíyà ilẹ̀ ìkàlẹ̀ àkótó láì èmi ò ní tẹ́wọ̀ mi sí ẹ pé màá pa ẹ́ torí mi ní ní àkàfọ̀ lọ́ha rọ̀bàlẹ̀ àlàmì èmi ń pààyàn ọlọ́wọ́ bá tẹ̀lé gbogbo àgbáńlá ayé wọ́n ní náà tún lọ́rọ̀ ọlọ́wọ́ bá sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wá sọ yí wọ́n yẹ kó fẹ́ fò ó ilaykum aydiyahum wa alsinatahum bis-su'. ويبتسوا إليكم أيديهم وألسنتهم بالسوء ibi àwọn ìwọ wà dẹwọ ọwọ sí yín àti ahówọ bí súì pẹlẹ ìdá afáwàdọ hajj àti àbúsọọlẹ ó ní wọn nà ọwọ ọwọ bílẹ àdáàbì pẹlú yà ìyà òun ni ní ẹjọ ọba tààtọ̀ ìgbà wà láwùjọ ara yìí yẹn tàwọn afọlẹ́dì rẹ̀ ká farun mọ́lá ìka tó yàtọ̀ ìbú náà ojú ahùn wà á di ta rọ́hùn. ọlọ́run ti sọ ọba lọ rí nígbà tí àwọn aláìní gbàgbọ́ tí wọ́n bá ń kó láyé àlùmọ́lá ìka ìfèrè ò lè kú jẹ́jẹ́ o torí bẹ́ẹ̀ tọ́ba wà ní kókó fúru ẹ ṣe wá sí fún kọgbà fọlọ́hún tọ́ba kọ̀ tọ́ba lówó ọgbà ọjọ́ òkú rẹ̀ ó ṣòro kó tó dijọ́ gbé dàlọ́ kìíyàmà. ọlọ́run ní tọ́ba nígbà tí àwọn kẹfìrí bá fẹ́ kú àlùmọ̀lá ìjà sẹ́wọ̀n pa sọ pé mọ́lákùn ìmọ̀tò wulẹ̀ jó lórí ni ó ní àwọn ikọ̀ mọ̀láyíkà tí wọ́n á sí bẹni tó fẹ́ kú àlùmọ̀lá ìjà àwọn mọ̀láyíkà ní àwọn ọ̀rẹ́ sí ọlọ́run ọba tó súnmọ́ lọ́wọ́ báyìí yẹ́kúrú ibò ìdàwòjó àrùn wà àdìbá rọ̀ fún bí wọ́n ti ń gbá wọn lójú ni wọ́n máa gbá wọn nífúrọ̀ wọ́n ní torí ẹ̀ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ti wá sọ bí báyìí ife wàlmọ́lá ìka tó bá fi kú àìdí hìrán. nígbà ìráwọ̀ mọ̀lá ìka wọ́n tẹ ọwọ́ wọn bí dọ́rùbì làwọn pẹ̀lú ìmọ̀ akóbóbó sí wọn ìgbà ilẹ̀ ń dàdà parọ́ ẹni bá yà ti ń sọ kalẹ̀ tí kò á ní ń sọ kalẹ̀ fáńdẹ́bì ẹ̀yin náà lè sọ ti yí kalẹ̀ tọ́ba wù ẹ̀yin náà lè wí owó táńdẹ́bì ń wí ẹ̀yin lọ parọ́ ẹ̀yin lọ alábòsí tí onígbàgbọ́ sọ́lọ́wọ́n bá tí ó gbòjì ọlọ́wọ́n bá gbọ́ wọ́n á máa kó lúlù bọ̀ wọ́n wọ́n á máa lù wọ́n títí fá hàtẹ́tà kùrújà àǹfùsùn hó mìíràn àjìsáàdì him subhanallah ẹ̀wẹ̀ ni tí wọ́n bá lù pa ẹ̀pẹ́ni kẹ́nẹ́ ń bẹ tó lóun ọ̀sà lórí nàìjíríà wọ́n fi gbogbo ọ̀lẹ́ àwọn fẹ́ fi jẹ́ níyà ọlọ́ọ̀kéde ara rẹ̀ ìjọba òkéde rẹ̀ òkè bẹ́ẹ̀ ni wọ́n sì lù pa ẹni wọ́n bá lù pa ìwo bí ó ṣe kú sí àwọn òbí kú yẹn ṣe máa le tó àwọn màláyíkà wọ́n bẹ̀rẹ̀ sí ní kó gbogbo tiwọ̀ lúlù bíi wíwọ́ wọ́n lù wọ́n títí fa àtàtà kúrújà àkúsùn hó mí ní àjùsáàdì yìí tó fi dípẹ́ mi wọ́n jáde lára wọn wọ́n ní nítorí ẹ̀ lọ́lọ́wọ́ ọba tí wọ́n sọ yẹ̀kú lónà làwọn wọ́n làwọn mọ̀lẹ́kà yóò máa sọ fún ọ yín pé akérèjọ àǹfọ̀sàkó fún ara yín ni ẹ yọ ẹ̀mí yín bóde torí pé yẹn tún le wọ́n pe ọyá mọ̀bẹ màá fi rẹ́ra rẹ lọ́rùn lọ́ba tí ń ké yé ó tún jẹ gbà lápẹẹrẹ láyé mi báyìí nìyọ wípé ọyá mọ̀bẹ ẹ má ṣe wàhálà fúnra rẹ ní kọ́ máa mú ọbẹ̀ kọ́ máa fi gíra rẹ lọ́rùn wọ́n ní torí pé kéferì nì tọ́ba bẹ̀rẹ̀ sí ní pọ́kàákú bá ṣàrà tí hol màláìka bílẹ̀ àdáàbì àwọn màláìka máa fún ní róòyà wọ́n ní káàlì àti ìdí àjẹ wọ́n àgbìláàlì àti tẹ́kẹ́tẹ́kẹ́ wọ́n sàlásì látẹ̀wọ̀ wọ́n lè jẹ̀hìmì ibi ọ̀kárì ń tọ́ bọ̀ wá dé bá ní àbílẹ̀ jẹ̀hìmù wọ́n hàmìmì àtòmí wọ́gádọ́ bíi rahmani rahimi àti bí náà lọ́wọ́ ọba àjọkẹ́ ayé àti ọba àṣàkẹ́ ọ̀run wọ́n ní tọ́ba ti ń fún níròyìn fọ̀tàtà fárúrọ́kọ̀ rú òhó fi jàdádì yìí ẹ̀mí rẹ̀ ọ̀dẹ̀ máa túká lára rẹ̀ yóò pè kélekèle sí lára rẹ̀ bákan náà wọ́tá asúì wọ́tá abalkoroji ẹ̀mí yọ takú òní fẹ́ jáde ẹ̀mí wa kọ̀kọ̀ fẹ́ jáde fọ̀tẹ̀dìrìbù mọ́lùmọ́lá ìka báwọn ẹlẹ́kọ̀ọ́ ti máa kó bòǹbò tí wọ́n nìyẹn lúlù bíi wíwọ́ títí tẹ̀mí wọn fi jáde lára wọn wọ́n máa sọ fún wọn wípé akérèjọ àǹfùsàkó. lórí bẹ́ẹ̀ ẹ mẹ́mí ara yín jáde fúnra ara yín àlìyá ó mọ̀. onílò ní jẹ́. á sọ yín lẹ́sẹ̀ àdáàbàlì hóòlì ìyà tí máa ń yẹ pẹ́rẹ́ ni ìyẹn ni pé òní ló ní jẹ́ tó yẹ pé á yẹ̀yẹ́ ní tí ò sí mi lẹ́yìn rẹ̀ mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí ṣe ń ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe àyàkókò nàkí ìgbéraga láti ọba ṣe ń ṣe ìgbéraga tẹ́ẹ̀fì tẹ̀lé àwọn ọ̀rẹ́ sí ọlọ́run ọba onílò ní í jẹ́ á sẹ́yìn lẹ́sàn-án ìyá ayẹ́pẹ́rẹ́ bímọ kún tó ń tẹ́kù lóde alọ́lọ́ ìrọ̀ ìrọ̀lẹ́ àpè pẹ̀lú ohun tẹ́ ń sọ sọ́lọ́run ọba tí èso títọ́ ohun tẹ́ẹ̀fì jìyà yẹn nìyẹn kọ́kùn tó ń alẹ́ àyà tìhí tẹ́sítẹ́sì gbèrò tẹ́tù wájẹ́ ti ń ṣègbéraga nípa ayọ̀ ọlọ́run ọba kọ́lọ́wá nù àwọn ahadith almutawatira èyí tó ṣe pé ó ní haddu tawatur àdéhìsì tí wọ́n ń ṣiṣẹ́ tẹ̀lé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lọ́gbà wa ṣíṣe orí bákan náà gbólóhùn wọn ń papọ̀ nígbà míì ìtumọ̀ ń papọ̀ nígbà míì nípa pé bò ní mùmíní àti kèfèrí bò ní wọ́n ti máa ń pọ̀n káàkú eléyìí ọjọ́ nǹkan tó rinlẹ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa tọ́lọ́wọ́ bá sọ wípé yusaddiqu Allahu alladhina amanu bil qawli thabiti fil hayati dunya wa fil akhirah. ọlọ́run ní òun máa fún àwọn onígbàgbọ́ òdodo òun á fún wọn nídùú sísí bil qawli thabiti pẹ̀lú ọ̀rọ̀ tó dúró déédéé láyé níbàyí tọ́ba tún dọ̀rùn náà wà láì ní yẹsẹ̀ ẹlòmí ọba àwòrán pé wọ́n ti ta bá dénú sàárè ìbéèrè ọwọ́ ayé pé mọ́ rọ̀ bóga tálẹ́lẹ́dà rẹ ẹlòmí òde wọ́n wà lọ hàálẹ̀ láti sí i lọ. ìkèmọ́ nàbí yú kàtàlà nẹ́bí rẹ ẹ̀mí Muhammad lọ́wọ́ dàkọ̀ wọ́n tètè máa lọ ha kó má gbàgbé kó má fi kọrin lójoojúmọ́ àbí máa di ìlú kan wọ́n sọ pé èmi Islam ni. ẹ̀rí bíbélì yìí ti rọ̀ tó yìí ó lé fẹ́ni tí ọ̀bá nígbàgbọ́ kò ní rí i dáhùn. àti yìí pé múngárò àti nàìjíríà àwọn mọ̀láìkà yẹn àmọ̀wọ́ tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀dá bá sábà fún pé mi mi bá béèrè béèrè kò lè jọ bíi kí wọ́n gbẹ́ nìkan sórí aga yìí kọ́ máa béèrè béèrè kódà tó ọmọ tẹ́lẹ̀ ẹ wọ́n kọ́ mọ́sáàsì yìí wá bí ọ̀gọ̀rọ̀ ló béèrè tó yẹ àwọn múkàrà àti nàìjíríà ayé àwọn gẹ asẹrùbà yẹn lọ́tọ̀ ọwọ́ asẹni tọkẹ rẹ máa balẹ̀ jó nígbà gbòdodo lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò fi dáhùn tí wọn bá béèrè pé máa ń rọ gúgà yóò ní rọ bí ọlọ ẹlẹ́dàá mi lọ bàtà ń fi jọsìn fún lódodo tí wọn béèrè pé máa ń nàbí yúgà yóò ní bẹ́ẹ̀ ni muhammadu ni rasulullahi òun ni sallallahu alayhi wa sallam tí wọn bá ní kílẹ̀ sí rẹ yóò ní bẹ́ẹ̀ ni dín ní islam nítorí pé ó ṣe islam kú ni ẹ mọ̀ bọ́rọ̀ ṣe rí lẹ́nu yẹn nígbà tí mọ̀fíhù dajjal tọ́ba dé á wà níwájú rẹ̀ káàfù fa àti rọ pé kèfèrí ni pé ó ṣe kèfèrí o bó ṣe wá rí yẹn kódà bí èèyàn gbalẹ̀ kí ó kọjá yóò rí ìkà bí èèyàn bá jó nígbà gbòdodo kèfèrí ò lè rí ìkà yọ hẹ tó nígbà gbòdodo tiẹ̀ ní fàràtì àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ni wọ́n ya kèfèrí ara kò lè rí ìkà wọ́n ní àyẹ̀dí ahadith òun lọ sàlàyé pé símú mi ni ó ti kú kọjọ́ di kèfèrí iná ọlọ́run ọba fi wá sọ yí pé yusabitu Allahu alladhina amanu bil qawli sabiti fil hayati dunya wa fil akhirah. yusabitu Allahu alladhina amanu bil qawli sabiti fil hayati dunya lọ́rùn gbólóhùn tó sì sí yẹn. gbólóhùn tàwíìdù yẹn yóò wà lẹ́nu yẹn láyé lọ́hùn náà bẹ̀rẹ̀ bí yẹn dé sáré ni arọrùn láti dáhùn ẹgbẹ́ ohun tí wọ́n fẹ́ ka wí tá bá ti rọ́ọ̀pẹ̀ gbòkú tán nìyẹn ibi máa wá wẹ́rẹ́ fi kú táwọn ní wọ́n bá lọ tó gùn bíi ti eh, hadith kò sí láì kan àwọn òṣìṣẹ́ wa àti tó kú ó fi hàn fi dáìlìkà ẹni yìí di lọ́sìn hàn fi dáìlìkà fàlìyẹ tànẹ́ fàṣìlùmù tànẹ́ fìṣún gbogbo oríṣi bẹ́ẹ̀ wọ́n gbọ́ tá nẹ́bí wí àtàwọn sọ̀hábà nígbà tó òun náà la rí yìí ó ẹ̀wọ̀n pẹ́ ni yóò palẹ̀ mọ́ rẹ̀ bó ṣe rí yìí ó kálukú wa náà ká má ṣàfihàn bí ó ṣe dé bá wa ni ó ká sì sọ̀rọ̀ ẹ̀tẹ́sàgbòtò fòkù ọjọ́ tí wọ́n bá ṣe ìsìlẹ̀tẹ̀ sí wọn náà má wí yẹn ẹ bá fẹ́ sàdá gbogbo ọmọ tó fi ilé ọlọ́run kó bá ti sọ wọn ẹ kó ń di sàárè náà gbàdá wa ń di sàárè yẹn ìyẹn kan náà ta lẹ́sà àti sàdúrà fún lò àtàwọn akẹgbẹ́ rẹ̀ tọ́wà mẹ́ àtàwọn gbogbo tó fi ilé ọlọ́run bá jọ dègbé gbogbo ilé rẹ̀ gbogbo àníbi ẹ̀ ọlọ́ọ̀tọ̀rọ̀ ń di sàárè nìyẹn ìyẹn ọ̀dẹ̀ sínú lànà àwa tá a gbé súnlẹ̀ dání tá a jọ mọ́lẹ́yìn ànẹ́bì sallallahu alaihi wasallam láti máa lọ tọrọ àdúrà fúnra ara wa níbi sàárè sọ nípa bẹ́ẹ̀ wọ́n ní ọlọ́run ọba subhanahu wa ta'ala aláàdúrà gbogbo àlàkọ̀dì yìí tún mú náà fúrádà kàmá kàlàkùnà kò mú àwùwà làmọ̀rọ̀ pàtàkì kìtò kò mọ́ àwùwà nà kò mú wàrọ̀ àgòhórí kò mú wọ́mọ nìrọ̀ máa kò ń ṣòfà á akómọlẹ́bí nàzàámùtùm ánáhùn fi kò mú ṣòra لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون هيا ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما درى معكم شفعاءكم الذين زعمتم شفعاءكم الذين زعمتم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تدعون في مصحف الصلاة الله سبحانه ولقد جئتمونا فعادا ẹ ti bá wa ní kọ̀ọ̀kan asọ́kọ̀ọ̀kan lágùn ní ọ̀kan náà fẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n ní nàìjíríà wọn náà mú di wáhìdá ń bá dà wáhìdí wọ́n ń bú mi sí lálẹ́ ọ̀hún síbi wọ́n lé mọ́ ó sòrò yá sódò nàìjíríà à wọn náà mú bí a sì máa lọ wáhìdá ń bá dà wá èdè níkọ̀ọ̀kan ẹ wo mọ́sálásí yìí fò láti wọ́n ẹ kọ̀ọ̀kan náà láwọn ẹ á jáde níkọ̀ọ̀kan náà wọn náà ń sómi èsì lálẹ́ àwọn ṣubì kódà bí yẹn jẹ́ lọ́kọ́láyà kó pé kéèyàn kú jọ kan náà kò pé kéèyàn kú lákòókò kan náà kódà bí yẹn wò pé mi àti àjọ kú ni àwa dáná wì òun lè escape wọn padà rí tọ́jú. tí a jọ para wa ni ogun tán àwọn àlọ òun yóò gun ra òun tí wọn ti òun bóun ṣe yè ní ni wípé ojú àárín rádaràda pọnẹkù tó mi sí lálẹ́ ọhún máa hù wá àbí a máa hù gẹ́gẹ́ bí koríko ṣe máa ya sọdọ ikú kórè wa ọlọ́wọ́ bá sùhánẹ̀ àwọn bá sọ wípé wàlá kan tìjú tùmú náà fúra dáhùn kámọ́ kàlàkùn náà sùn ẹ ti wá bá wa oníkọ̀ọ̀kan kámọ́ kàlàkùn náà kùn áwùn wàlá mọ́ rọ gẹ́gẹ́ bá a ti da ilé ọkọ̀ọ̀kan ìyẹn ni pé wọ́n máa sọ fún àwọn ẹ̀dá nìyẹn yẹ́n mọ̀ àádìhì lọ́jọ́ tí wọ́n bá sẹ́rí sọ́dọ̀ ọlọ́run ọba sùhánẹ̀ gẹ́gẹ́ bá lọ́wọ́ ti sọ́nù ayé mi ìpè wà ń rìn dùn aláàrọ̀ bí ká sọ fàánù lápàdéjẹ́ tòmú náà ká mọ́ kálákìnà tòmú àwùwà làmọ́ rọ. a ní wọn ṣàfihàn wọn sí ẹlẹ́dàá rẹ ní sáfù sáfù tòmú náà ká mọ́ kálákìnà tòmú pàápàá ẹ ti wá dé bá wa gẹ́gẹ́ bá a ṣe darí àwọn àlàmọ́ rọ lákọ̀ọ́kọ́ ìtumọ̀ rẹ̀ ní wípé gẹ́gẹ́ bá a ṣe pinlẹ̀ yìí àdìnà kó adarí padà síbẹ̀ ìkọ̀ọ̀kan lẹ́wáyé ọ̀kọ̀ọ̀kan lẹ́ lọ ọkọ̀ tí kò tuntun kìrú nẹ́dálíkà èyí dẹ̀ ti ń ṣàtakò eléyẹ ẹ wo kó jìnnà bóun ló ṣe máa rọrùn bá a ṣe pọ̀ tó yìí dé kọ̀ọ̀kan náà lọ́wọ́ ọ̀pọ̀ àwọn àtàwọn fi kú tán eléyìí wá ní ọjọ́ gbèǹde aláwa ni ọ̀tàlákòókò mọ́ọ̀ká wàlẹ́kò wàrọ̀ àzùhúrì kò. aláwa ni ọ̀tàlákòókò ẹ wá fi sílẹ̀ mọ́ọ̀ká wàlẹ́kò gbogbo ohun tí a fi ṣe yín lọ́sọ̀ọ́ gbogbo ohun tá a fi kẹ́ yín mí nà ní àdéhùn. nínú àwọn ọ̀dẹ́ra wọlé àbúwálì àti dúkìá alẹ́tí ìtànẹ́tù mú ha èyí tẹ́ kójọ láyé gbogbo nǹkan yẹn lẹ́ wá padà fílẹ̀ subhanallah wọ́n ní bá wáyé yóò diwọ́ ìwọ́n ti bá lọ yóò gbogbo nǹkan tá a dàbò yín ẹ̀fìlẹ́ lẹ̀ ẹ̀fọ̀kọ́ lẹ̀ ẹ̀fìyàwó lẹ̀ ẹ̀fàwọn ọmọ lẹ̀ gbogbo àwọn kẹwọ̀n yìí kàràtún ẹ̀fí lẹ̀ mọ́ǹkà wà lẹ́kọ̀ọ́ àwọn nǹkan tó fi bá fi jí nǹkan yé wàrọ̀ agbóhùnrìnkò ẹ̀jùwọ́ sẹ́yìn ẹ̀ẹ́dẹ́ wò ó bá madam pé máa sọ káàkiri òwò lẹ́yìn mọ́ nígbà tó lọ ó rí lẹ̀ nínú sàhíì níbi òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé sọ̀hí muslim lágbà lérò wọ́n ní ọmọ nẹ́bí adáwọ̀ máa sọ báyìí pé lẹ́nu dúkìá ni èmi mo ní ọba rẹ̀ nìkan tó kọjá òun máa fọ ọ̀rọ̀ ọkọ mi yẹn mọ́ ọ̀gbìn máa ń sọ tẹ̀kan fún yín ní 1982 nígbà tí mo kẹ̀ lọ́wọ́ sukú nígbà wọ́n ké sísẹ́ ni o àti fẹ́ gbìyànjú ẹ̀ ti fẹ́ wọn ọ̀gbà wá ni o gbàmọ́ àwọ̀ sùkúù níjọ́ ni ìjọ tí mo fi kọ́ lẹ́gbàá tó ní ìwọ́n náà dọ́wọ́ o tó bá lọ bí ọkọ̀ ọ̀gá wa bá lọ fọra ẹ mọ̀ pé yóò máa hẹ̀ yóò máa hẹ̀ tí ẹ bá ń fọra báyìí ìwà ní ewu ò bá yà fún àwọn fọ̀ mi lẹ́ẹ̀kan ni ẹgbàá ta rí ìrírí agbára ọjọ́ àkọ́kọ́ tí wọ́n wọ́ sùkúù àti báwọn kiri ìṣe tí wọ́n ní kò sétí àtúntì àdà kọ́ bá ti ṣe ti kẹ́kọ̀ọ́ bá ti wá aṣa lónìí èèwọ̀ bá wá kẹ̀ lónìí. ọmọ nìyẹn bá sọ pé mọ́ọ̀lì mọ́ọ̀lì dúkìá mi ọkọ̀ mi bá tẹ̀ pẹ̀tẹ̀ sí mútò yẹn o. aṣọ mi nfẹ́ kó yé pẹ̀. ilé mi lẹ́yìn lọ kọ́ sọ́ọ̀tì sí ẹ̀dá kò dé yẹn bá kú sí yẹn ó rí wọn mọ́. ẹ lọ fa ìdúsára lé ẹ̀yin ọmọdé ń fẹ́ ìdúsára lé yìí. ẹ kó lẹ ọjọ́ kò sí orí fáànù èmi gbà tó wà láyé ni wọn bẹ ẹni tójú kò sí orí wọn nílé ẹ tó nílé mbẹ máàlì máàlì òjijì ọlọ́run lọ́mọ àbẹ́rẹ́ lọ dúkìá mi èmi ní dúkìá mi ìjẹ́ kẹ̀kẹ́ ń nínú dúkìá rẹ tó ti pé ní ju lọ nǹkan ó sì ti tán. gbogbo àtisà aṣọ wa tá a ti dànù ní gẹ́gẹ́ aṣọ wa nìyẹn ẹlòmíì sọ pé ẹ̀kẹ́ bá ń lo àwọn aṣọ yẹn o ẹlòmíì ò ní fọrùn kẹ̀mí ìdí ìwọ sàárì ẹ̀wọ̀n adé ọ̀pọ̀lọpọ̀ aṣọ ẹ̀kẹ́ lọ́dún inú ilé aṣọ aláṣọ àfi tán ọba aláṣọ tó da lókun wọ́n ẹ̀fọ́ aṣọ tó da lọ aṣọ aláṣọ ló ń pè láṣọ rẹ̀ subhanallah. oúnjẹ tó jẹ tó ti yàgbé ìdàdó òun ló ń jẹ rẹ oúnjẹ àdẹ́ta jẹ èsì ìtọ́rù dáre sí yìí o oúnjẹ olóúnjẹ tó tọ́ bá wọ bá dẹ́dà a lè má jẹ ìbílẹ̀ lùgbà tá a bẹ̀rẹ̀ àwọn ilé mi ààrẹ tó jẹ sàárì kò sì sílu kọ́lá nígbà tí ó bẹ̀rẹ̀ di aago mẹ́jọ àárọ̀ ó ti kọjá sọ́dọ̀ ewu tó dúkìá òun ni ohun tó jẹ tó ti tán. yìí. aṣọ tó ti wọ̀ tó ti di ẹ̀ kíkà aṣọ ẹ̀ nìyẹn tẹ́lẹ̀ tó gbé lọlé tẹ́lẹ̀ fẹ́ jáka sáńsọ fún kó di jáka ọ̀yà àbí ìdó ti ṣe sàárà tó ti bu ọ́lù tó ti dé ti tó ní ọ̀nà. àbá èyí lọ́wọ́ ti yàtọ̀ sí yẹn ọ̀gá ìbò alọ lásán ni wọ́n sáré kó o lè ná àwọn yẹn lọ́lí àwọn ẹni ẹlẹ́ni ni kọlọ́ba ìbùnú dèrèdì wọn pé wọ́n lè lè fà tá a mi má lè fi mọ kọ́ńtà mọ́tò yẹn dáhùn kọ̀ọ̀dé làmọ́ òsì làmọ́ òsì tàná fífi ń gbé fọ́ọ̀mù nìyẹn nu dúkìá rẹ̀ ń tọ́wọ́ rẹ̀ tì síwájú ni kó tó kú kéde ìtọ́jú pamọ́ ó gbé yìí náà máa ń lọ yẹ òfin mo tún ti rà láti kan ọ̀nà ọ̀tún tún sẹ́ńdì five hundred ìwọ́n kò ní owó àwọn èèyàn tí wọ́n pè é tí wọ́n yà mí lẹ́nu fẹ́ lómi ọlágbára àti ọkọ̀ tó da ó lò láyé ìdàrí ọmọ àlọ́ sọ́jú pé pàpàmọ́ èmi tó bá ti kú kọ̀ wá sí mọ̀ ó gbé lọ jí mọ̀ ó gbé lọ yí bì wọ́n fi kó àwọn aráàlú ọlọ́fẹ́ ra èlùbọ́ àti ata fún ọ ó ti fi ṣe dáadáa wọ́n sọ pé wọ́n fẹ́ẹ́ fi olóore àbẹ́nìkan ọ̀gbá ní wọ́n gbá láwùjọ lọ bìkan ọ̀sáré fi gbé wọn ó ti lò dáadáa wọ́n á lọ kó pépà pamọ́ láti fún ọkọ mùsùlùmí máa mánéjì tọ́lọ́run bá ti tẹ́lẹ̀ fún yẹn. ẹ̀yẹ́ ti máa dọ́gbọ́n rẹ̀ ọ̀dà àfọwọ́ ni àfọwọ́ náà iná wọn fi sọ wípé ìyàtọ̀ ti ń bẹ láàrin ìmọ̀ àti dúkìá nìyẹn ìmọ̀ ni aṣọ ẹni ṣùgbọ́wọ́ ìwọ lọ́wọ́ àtọ́ káàkiri bílíọ̀nù bíi bíkì nínú àkáǹtì ẹlòmíì báyìí àti yọ fifty thousand àbí hundred thousand yóò tún máa tún wò lẹ́nu àké ṣé wàá fún lójó hundred tó o ti lè bẹ́ẹ̀ sí mẹ́mẹ́ yìí náà. àti àti wọn ní lójoojúmọ́ ọ máa jẹ tán kíkọ̀ kan ká tó aṣọ kò tó rẹ̀ tọba gbìyànjú tó jẹ́ òye tó wọn máa jẹ tán kíkọ̀ kan lójoojúmọ́ kó o lè lọ́dún kan tó fi sọ̀kalẹ̀ kan ẹgbẹ́ àti àkọlù kólà yàwó mi àlìfà kàmùsì mọ́tò nípa tó àlìfà tó kí n fa ọkàn tó kí tọ́fẹ́ ọ lè jẹ gbẹ̀rún àgbòjọ kan àbóde fìlà on trend fìlà on trend ní ìyẹn bá ti tó bá ti kọjá méjì sí mẹ́ta ó súnmọ́ káwọn èèyàn pàkíyèsí ara àléyàn èèyàn ò lè sì jáde sí ọ̀nà tó jì tó fi ayé fáwọn ẹni tí wọ́n ń pè ní ṣéwù tí wọ́n dé fìlà méjì tó fà kẹtẹ lé sí gbogbo àwọn adáwọ̀ kọ̀ bí wọn àgbà pé wèrè ṣùgbọ́n nígbà tó pé mọ́mú ṣàfihàn rahimahullah ta'ala òun ti sọ fún wa délẹ̀ ibi ní ìyẹn bá torí súnfì láàárọ̀ kó tó dìrọ̀lẹ́ ó yẹ kó ti di aṣíwí á ti yá wèrè tó àwọn wèrè ẹgbẹ́ wọn náà tí wọ́n jọ jẹ́ wèrè àwọn ni wọ́n sọ pé ṣéèkù ni àwọn ni wọ́n gbé àgbà ah, wèrè lélẹ̀ á ah, ojú ọrọ̀ ọrọ̀ rẹ̀ èyí ń bọ̀ òbúrẹ́ làwọn lọ́wọ́ lálẹ́ ṣé wọ́n gbé yóò di òbí à gàṣí à eléyìí ò ìṣe ẹja mà wọ́n tàgá lẹ̀ wọ́n tún gbogbo ẹ oríṣiríṣi wọ́n gbé rántí lẹ̀ onílẹ̀ lẹ̀ gẹ́gẹ́ lójókòó á ah, kílì kẹ̀kẹ́ tẹ̀lẹ̀ tó ẹ̀ lè pé àwọn èèyàn tọ́pọ̀ rẹ pẹ̀tẹ́ kí wọ́n tó bí ọgọ́rùn àwọn náìtì ni wọ́n bá tó pé ènìyàn ní ìdí ìfọ́sọ́jú rẹ̀ wọ́n lẹ́rọ ọlọ́run ọba gan-an wọn lòun fẹ́ dẹ òun fẹ́ dárùn òun lọ́la wọn wá odidi pẹpẹ yẹn lò wọ́ọ̀jù wọn lá ti jẹ ní àti jẹ pé kí wọ́n sè ní ọbẹ̀ bá a ti máa ń sè bẹ́ẹ̀ yẹn wọn wá gbé wá ẹbu tó kù òwò ọ̀dà àti ìjọba ní nípa fún wọn o àbá kan parí pẹpẹ yẹn tó fi sọ̀kalẹ̀ fọ́nkú ẹ̀ sáyé wá nìyẹn tọ́ba ló kú lóbìnrin táwọn obìnrin bá para lẹ̀ fún àwọn mẹ́rin.

<laughs> àwọn oníbàwọ̀ òsì òun náà wọ́n fi aláhi ayé nìyẹn tó nípa bẹ́ẹ̀ gbogbo ohun tó bá kù táàtì ilẹ̀ táàtì ìlò àwọn ẹni ẹlẹ́ni ni o afáwọn alḥasan al-basri rahimahullah wọ́n ní wàá mọ ọmọ alẹ́bí adámọ̀ wàá jọ gbé ndàlù kìyàmù wọ́n ní bí ó ṣe rí nìyẹn. àyàkó lọ́wọ́ ọjọ́ ọjọ́ mi àyìnbó jàmáà ta. wọ́n ní gbogbo nǹkan tó kójọ láyé òun dà wọ́n mú wá ní òfò wọ́n máa sọ pé gbogbo ohun tó kójọ láyé mẹ́ta o yóò ní wọn lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dà bẹ́ẹ̀ ni wọ́n máa kójọ tó tọ̀ wọ́n tẹ̀rẹ́ tu àwọn faramọ́ chad bó ti pa gbogbo ẹ̀ sí ọ̀dà àwọn faramọ́ chad ní ohun tó pé ju bó ti wà tẹ́lẹ̀ lọ. ìjọba ní rẹ̀ Adam. àdéhùn tó àníkì ọ̀dà agbọ́n gbogbo èyí tó kójọ ọ̀kọ́kọ̀jọ òkólẹ́jọ ẹlòmíì yóò máa tẹrẹ jẹ tó bá kọ́lé bí ògbìnà yóò tó akọ àwọn mi ọgbọ́n kí lọ fẹ́ fi léṣe olóhùn kọ fáwọn ọmọ òun à ó ti ra àwọn ọmọ ẹ pé pé wọ́n á tòṣì nìyẹn torí táwọn ọmọ ẹ bá tòṣì ni wọ́n gbé ilé ẹ̀ tí wọ́n bá ti tòṣì báyìí adìẹ ni wọ́n máa kó sílé ẹ̀ àbí wọ́n máa fi ehoro bẹ̀ àbí wúrẹ́ ọjẹ́ kọ́lé ara ẹ onu lò fásitì díẹ̀ kó kó mbẹ́ kó kó máa fi sí jẹ ti lọ tán. so nípa bẹ́ẹ̀ wọ́n béèrè pé ogun kan tó kó yọkọ́ ni òun ti òun kódà tó pé pérépéré ọ̀kọ́ pọ̀ báwọn mo fẹ́ mú ní kọ̀ọ̀kan yọ kárí ilé pọ̀ bí mo fẹ́ mú ní kọ̀ọ̀kan yọ kárí. wọ́n tún máa ọ̀dà ẹ ara rẹ gẹ́gẹ́ bí rẹ kí ni tó tọ́jú fún un. Ah. wọ́n ní lẹ́yìn ìgbà yẹn àfa wa Hasan al-Basri wa ka ọ̀rọ̀ ọlọ́wọ́ bá pé wà lápàdé tòmú náà fúnra dá kàmọ́ kálọ̀kù náà kó mu àwọn ọlọ́mọ rọ̀. alẹ́ tí wàá bá wa ní kọ̀ọ̀kan gẹ́gẹ́ bá a ti dá yín lákọ̀ọ́kọ́. wàtàrà fún mi máa kọ́ wálé náà mu wá rọ̀ gbogbo nǹkan tá a wá fi bòyí dẹ́ra dúkìá ni ilé ni ọmọ ni gbogbo àwọn nǹkan tẹ àmúsọ̀rọ̀ táwọn yẹn fi máa ń bàbà rẹ̀ yẹn tí wọ́n fi dá sákì yẹn láyé gbogbo nǹkan yẹn lẹ jù sẹ́yìn yìí. àwa tiẹ̀ wá rí pẹ̀lú yín àwọn tí ó sì pẹ̀ yín. káàrí pẹ̀lú yín àwọn tó máa sì fẹ́ yín tẹ́ ẹ lérò pé wọ́n jẹ́ akẹgbẹ́ láàrin yín tí wọ́n máa jẹ́ akẹgbẹ́ fún yín àárín wọn wọ́n lélẹ̀ wọ́n tẹkùnrin ọ̀la ọ̀wọ̀tàn ìbáwí ni lórí ohun tí wọ́n ṣe láyé pẹ̀lú wọ́n pẹ̀lú wọ́n ń sin òrìṣà wọ́n wá nígbà wá di níjọ́ gbé dàlù kìámọ̀ wọ́n padà rí i pé takọ́sọ̀ àti bí hímùlẹ̀ àtìmáàmù àwọn nǹkan tí wọ́n wò yí pé áńsà àwọn ọmọlọ́wọ́ ọba táwọn ó fi rí dáadáa gbogbo kùfà yọ̀ọ̀kẹ̀ já ni e ìsìnà ẹ̀wọ̀n fojú hàn wọn kàn ní rí gbogbo àwọn nǹkan tí wọ́n ń dàdà parọ́ pé ọlọ́run làwọn náà wọn ò ní kan náà mọ̀ wọ́n yìí nàdí hímọ́rọ́bù jálà jálálùú àrárò ó sì kàlá ọlọ́run ọba máa wá pè wọ́n lójú dáyé wípé àyìnbó ṣùràkà ayé àlẹ́dí lẹ́kọ̀ọ́ tó ń tàzí ọmọ. àwọn tẹ̀bí kẹgbẹ́ mi dà tẹ̀lé òfin akẹgbẹ́ ni wọ́n jẹ́ fún mi dà wọ́n ní wọ́n máa wá sọ fún ọ wípé wàkílà làhùn àyìnbó máa kó nǹkan tá àbùdó ọ aláwọ̀ ohun tẹ̀ ń sìn àwọn dà ẹlẹ́sìn ṣẹ̀gbọ́n ọya èṣù pẹ̀gọ́ ẹ̀ ń sin ẹ̀yin sẹ́tún ní ẹ̀yin ń sin jésù ẹ̀sìn ọlọ́run àwọn nǹkan náà ń sìnà mí ń dúró lè láàyè yàtọ̀ sọ́lọ́ ọba subhanahu wa ta'ala alẹ́yàwùsòwò lẹ́kọ̀ọ́ àwọn yàtọ̀sẹ̀rọ̀ ọ́ táwọn nǹkan yẹn tí wọ́n rẹ̀ yín lọ́wọ́ ni àbẹ́rẹ́ àtìlẹ́yìn lọ́dọ̀ wọn wọ́n ní nítorí ẹ̀ lọ́lọ́wọ́ bá ti wá sọ ní ìgbà yìí pé wọ́n mọ́ni ẹ̀rọ máa tó ń ṣùfà á àtọ̀mọ̀ lẹ́bí ìdẹ́sà àmútòm ánáhùn sí ìtòm ìṣúraṣà aláàdírí pẹ̀lú wọn àlèrí pẹ̀lú yín àwọn ṣùfà á àtò àwọn tó máa kéjì yín lọ sọ́dọ̀ ọlọ́run ọba tẹ́ ń lérò fáwọn ẹni yẹn akẹgbẹ́ ni wọ́n tẹ́ fi wọ́n kéjì ọlọ́run ọba nínú ìjọsìn àlèrí pẹ̀lú yín lẹ́yìn náà ọlọ́run ọba wa sọ لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تدعون أيا بينكم وضل عنكم ما كنتم تدعون ọlọ́run ní gbogbo ògùnfàdé wọn wò pé a sọ àwọn ọkọ wọn làwọn ò lè dọ́dọ̀ ọlọ́run àti pé láwọn àtẹ̀gùn yìí wọn ẹlòmí ó fi ṣéwù ó fi ṣàtẹ̀gùn ògùnfọ́ ọlọ́run fọ́ rárá ṣéwù ti ń pè. tọba kọtẹ yóò di dihaz àbí yáṣe tọ́ba wa nu wàhálà ní yáṣe yóò di awí nìyẹn gbogbo àwọn nǹkan tí wọ́n wò pé ajẹ́ wà sí ilà fáwọn ọba gbogbo àwọn nǹkan yẹn ọjà yẹnyẹ wọn ò ní lè fi wọn ọba là ń kó rí wọn kó tó ń àwọn nǹkan bí kan nínú àwọn àti àwọn ọba. kẹfí kejì ọlọ́wọ́ bá sùhánà kékeré lọ́wọ́ ti sọ nínú àyà bákọ̀rọ̀ tá a ti kàrí ipe ìdábàrọ̀ alẹ́dì rẹ̀ tóbi ọ̀hún min alẹ́dì rẹ̀ tàbàrù wọ̀rọ̀ àwọn olè àdábà wọ̀tà kọ̀tọ̀ àti. بهم الأسباب تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب. قالوا لما تبعوا الذين اتبعوا àwọn tá à ń tẹ̀lé tí wọ́n bá ń bọ́ pábọ́sẹ̀ mìíràn lẹ́bi náà dábàá wọn láwọn ọ̀fẹ́ ní sọ́tẹ̀ láwọn rí jésù olówó ọmọ àwọn kan rí yóò tí wọ́n ń pè yóò lówó ọmọ wọn rí àwọn tí ń pè màláíkà àwọn mọ̀lẹ́kẹ́ láwọn ọmọ wọn rí àwọn tí wọ́n ń pè òrìṣà àwọn òṣọ́ láwọn ọmọ wọn rí pé ẹ̀dá ọlọ́run ọba làwọn ìgbà tó bá di wípé àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé tí wọ́n bá ń bọ́ pápọ́sẹ̀ kó lọ́dọ̀ ẹni tó tẹ̀lé wọn wọ̀rọ̀ àwọn ilé àdàbà tí wọ́n wá rí yà ní fèfèèsè mọ̀tàkọ́sọ̀ àbí ìmọ̀lẹ̀ àbínáàbẹ̀. tó wà ní bí gbogbo kò fa yẹ́yẹ́ tí wọ́n wò pé à ìwọ náà tún lọ ọmọ mi rí à ìwọ ọ̀sẹ̀ kó tí mo sì ọ́ sí ọ́ ẹ̀rẹ́ rí mọ́ọ́rì ìwọ ògún ìbámu òǹdó níbí kí ni wàhálà rẹ pẹ̀lú tèmi ọwọ́ adé mi ló ń sì láyé ńgbà wọn bá di pé gbogbo àwọn òkùnfà yìí já yẹ́yẹ́ kọ̀kọ́ lọ́lẹ́dí rẹ̀ tẹ́bà ọ̀hún láwọn àndẹ̀lá náà kárọ̀ táwọn fọ̀dà tàbárọ̀ àmìlì hùm kàmọ́ tàbárọ̀ ọ̀húnmí náà. kọ̀kọ́ lọ́lẹ́dí rẹ̀ tẹ́bà ọ̀hún láwọn àndẹ̀lá náà kárọ̀ táwọn fọ̀dà tàbárọ̀ àmìlì hùm kàmọ́ tàbárọ̀ ọ̀húnmí náà. ọwọ́ adi ipa àwọn ẹni tí wọ́n tẹ̀lé àwọn ẹni tí èso ọlọ́wọ́ ọba wọ́n tẹ̀lé ẹni tí èso ọlọ́wọ́ wọ́n máa sọ wípé aah tọ́ba ti pa lè sẹ́rí sáyé ni ọ̀nà ìtàbárọ̀ àmì ìhó àbásọ̀pọ̀ àmàwọ̀ ṣéèkì yìí rí bọ́ àwọn òrìṣà yìí àbálà ọmọ àmọ̀wọ́ rí bọ́ kàbọ̀ tàbárọ̀ ùmí náà báwọn náà ti sọ pé àwọn ọmọ wa rí lébi ọlọ́wọ́ ni kàdáníkà bọ́rọ̀ ṣe rí nìyẹn. يريهم الله أعمالهم حسرات عليهم فإلا في سوى هوا تسيب سوى أفكور وسيوس باو وصباب لوريه ọlọ́run ní tí wọ́n bá fi wọlé wọn ò ní lè jáde ńbẹ̀ mọ́ ọlọ́run láti má jà wọn náà o ọlọ́run ọba àlejò ọlọ́run wọn sọ nínú àyà mi sáfìrí pé ẹni tí bá ń pè nǹkan mi àlọ́ sọ́lọ́run ọba á fàdánù dàlùkìyàmà ọlọ́dún fàyídá ló fi kọ́fì sóòrì fọlá àrùn sábà bẹ́ẹ̀ ìdáhùn ìyá ọmọ ìlú wọlá yẹtàṣà àlùwọ̀n. fàyídá ló fi kọ́fì sóòrì fọlá àrùn sábà bẹ́ẹ̀ ìdáhùn ìyá ọmọ ìlú wọlá yẹtàṣà àlùwọ̀n. ọlọ́run nígbà tí wọ́n bá fún fèrè sínú wo ìgbékáyé tán fọlá àrùn sábà bẹ́ẹ̀ ìdáhùn ọ̀ kò ní sí mọ̀lẹ́bí kan kọ̀sásùn kọ̀ọ̀kan mọ́ láàrin àwọn èèyàn ẹtí wò fún gbogbo àtòpọ̀ mẹ́nìkan kò sí ohun tọ́jọ́ ẹ̀sìn ló lè pa ẹ̀ pọ̀ wọ́lá ìyẹ̀sẹ̀sẹ̀ ẹ̀lú wọn ò lẹ́ni lè máa fi béèrè níbi àwọn lágbájá ńkọ́ àtọ́rọ́ àwọn là ń tẹ̀ nígbà tá a wà láyé ọlọ́wọ́ ọba àlekí ọlọ́tún sọ wípé ìdàmọ̀ tàkásù mi dùn ní láyé àwùsánà mọ̀wádàtà báyìí kò ń fi hàyà àti ìdòrìyà tòǹbàyà ọmọlùkìyà àmọ̀tìyà kòkòrò bá àtòkò ń bí bá ọ̀ wọ́yẹ̀ lè àánú bá àtòkò ń bá ọ̀dọ́ wọ́n kò mọ̀ nàrú wọ́n lákò mí nàásìrì. دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ọlọ́run ní àní ẹ̀yin ẹgbẹ́ ọba subhanahu wa ta'ala mawaddata ẹni tí ọ̀sán lọ́wọ́ ọba lẹ́mú lẹ́wàá fìfẹ́ fún nínú gbogbo láyé ń bí báyìí. tọ́ba wa ti díjọ́ pé dàlùkìyà náà apá kẹ́ ó ṣe àìní ìgbàgbọ́ yóò sa ìbòrè sápá kan apá kẹ́ ó máa tètè fúnra wọn gẹ̀ẹ́ àgọ́ ní fún yín nígbà tẹ́ mọ̀ fún ẹ̀lí ẹ̀lí ẹ̀lí tẹ̀lé wa níwájú ọlọ́run kí ló dé fi jáma tẹ̀lé yín jọ ọlọ́run ní ibùgbé yín lẹ́ni ọ̀jẹ̀ ẹ wàá ní rí alátìlẹyìn kankan ọlọ́run ní òkèlè tí wọ́n oṣù àká ẹkún fọ́dà ọ̀hún fọlámiyàn ṣàjì ibú làwọn. wọ́n á sọ fún wọn pé ẹ fi àwọn ọmọ ẹbí kejì ọlọ́run ọba àwọn akẹgbẹ́ yín tí wọ́n bá pè wọ́n fọlámiyàn ṣàjì ibú làwọn kò tiẹ̀ ní dáhùn lóhùn rárá. ọlọ́run bá tún sọ wípé ọ̀yọ́mọ̀ àṣúrò níjọba bá kó gbogbo wọn jọ lápapọ̀ a máa wá sọ fáwọn ẹ̀ tí wọ́n ṣẹ̀ bọ́ láyé bí ọya ẹ̀ tí sí wọn wọ́n fẹ́ rí pé gbogbo àwọn nǹkan yẹn ń kọ́ dọ́là àníhó bọ̀kánú yẹ̀kúta tó tó ń dàda pààrọ̀ tí wọ́n tún lọ fi jọ̀sìn fún yàtọ̀ sọ́lọ́ gbogbo àwọn nǹkan yẹn ló máa sọ nù ní sókè ohun tí a sọ lé òun náà ní pé àníkọ̀sẹ́nì kan tó tààbò sí tó ẹni tí ń dàda pààrọ̀ mọ́lọ́wọ́ bàtà tóun náà wà sọ yìí pé àà irú wa yìí lọ sọ̀kalẹ̀ fún àdínẹ́bí sọ̀kalẹ̀ fóun náà gbogbo orúkọ àwọn eléyìí aláìní gbàgbọ́ ní wọn aláìní gbàgbọ́ sì ni yọ bẹ̀rẹ̀ ẹ̀yà rẹ̀ kọ́pìlà lọ́wọ́ lẹ́yìn ìgbà yóò àjẹ paríparí ìyà níjọ́ gbé dàrú àbí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ dàkú tí wọ́n lẹ́nu sọ́ọ̀sì láyé oríjì wa láyé ọdún ní fáàgbó láyé oṣù wa lẹ́nu ìkẹ́ kí a tó fi sọ́lọ́ọ̀tún lọ́wọ́ káàtó. ẹni tó wà ní oko kódà kò lè lọ júmọ kò lè lọ ayé kò lè lọ sí hajj kódà kò sì sẹ́wọ́ bọ́kà lọ́wọ́ ti rọrùn lọ́dún mi nígbà tó bá mọ̀ torí ìbáàdà ni àti ọlọ́wọ́ bá sùn fáànù tuntun ti kọ́ gbọ́dọ̀ mú sẹ́ ìbáàdà yẹn dẹ̀ ni mo wá kọ́tà ó lákòókò abẹ́ ti gẹ́ kò dẹ̀ ti wákùtù rẹ̀ tún lè mọ́tọ́ ya ẹ̀ ti gẹ́ wákùtù rẹ̀ ńkọ́ ọwọ́ mọ́tọ́ ya ó fún tọ́ba ti lọ kò sí ìpè padà wọ́n sọ yóò ṣe ogún yẹn kan tọ́ba ti tán tọ́ba ti pásítọ̀ hajj yìí lọ tó kọ́ ọdún ní ọlọ́run bá lẹ́nu wàlẹ́kùn sọ́lá ọ̀sùn lọ́mọ́tàdùn. ẹni awẹwẹ àwọn àtàbà sáàtọ̀ ni sẹ́wọ̀n pé tá a bá fẹ́ wẹ̀ ibi tó ti máa bẹ̀rẹ̀ ni pé yẹn fọwọ́ ìtàbà ló kù lẹ́yìn ìtàbà báyìí kẹ́ẹ̀kú ti sórí. arínú àwọn olùmọ̀ tí wọ́n lẹ́rẹ̀ náà lọ́tàn ṣùgbọ́n arínú wọn ni ní kéèyàn ẹ̀ẹ́dá gbà pé ọ̀kan ni sọlẹ́yìn náà ni gbófinrin tó yẹ pé ìjà ẹ̀kẹ́ túká lásán ẹ̀kọ́ ìjà ni ọba àjọdún márùn-ún àlè parí parí ìjà yìí ọba àrìnrìn àgbèrè ni wàlẹ́kùn sọ́lá ọ̀kan sí i wàláyé kẹfà ẹ̀ṣá ẹni tẹ́jà gbé mi wọ́n ní kò ní hayatu barzakhiya aláya ọmọlẹ́ka ọlọ́ọ̀bọ rẹ níbi tó gbé mi sílẹ̀ nsàárì rẹ ẹ̀ńtọ́ tẹ́rì sínú odò rẹ tó jó nípa káàtẹ́ ẹ̀rọ kú ẹ̀ mọ́ ẹwù tẹlẹ gẹdẹ wọn náà tẹlẹ ẹjọ mẹ́ta ìfọ dúró dẹ báyìí wọn ọdọ mùsùlùmí mọ yàtọ̀ sí kiri yó ìyẹn tẹ ṣẹlẹ̀ sọsìlì ti ti pẹ̀lú wọn wọn dẹ pọ mùsùlùmí mẹmẹ ìṣèlú mẹmẹ wọn ọdọ àwọn ọmọ wọn ò tiẹ̀ lù ní ìdàgbé mọ kẹkẹ ní wọn mùsùlùmí yẹn lé sọ bí wọn ti fún yẹn náà wọn lè gbèsè ayé gbàsàkíyà olùkókó tó ní ti pẹ̀lú kàwọn níyà ni kájọ ọlọ́wọ́ bá sọ àná

<laughs> wọ́n dáná sun ọdẹ wọ́n sì lọ gbọ́ sínú odò ọba adẹ́dà sì kò jọ ọba adé kí ló dé àwọn aláì mọ bẹ̀rù rẹ ní ọba adẹ́dà ọlọ́dẹ ọ̀dà àwọn forí jẹun ìwọ wàá lè ṣe bẹ́ẹ̀ mọ́ orí wọn ti gbọ́ wà sí òun ò tí mọ̀ ń gbà tẹ́lẹ̀ tó bá rí rí nìyẹn. Bẹ́ẹ̀ni a bá wà ní ìlú pé èèyàn ti wọ́n dáhùn sí bàbá yìí kó wà ní àwa nínú àwọn àwọn olùkọ́ tó wà sọ pé gbogbo ẹni bá lùkọ́ lọ bó ti àti gbogbo ẹni tó lọ kó ọ̀hún ti dá tó tó lẹ́ àwọn ẹ ẹ rí mọ́sáàrù súnlẹ̀ kì í ṣe gbóhùn dájọ́ súnlẹ̀. àwa gbọ́dọ̀ sọ wípé kéèyàn má ní wọn kárò sódà látara bẹ́ẹ̀ tẹ́lá àwọn mùtàún náà wọ́n pọ̀ ní gbòòrò lù ọ̀gá náà náà yóò di ha gbogbo àfimọ́ra àfimọ́ra ẹ̀rí náà fi fìdí ẹ̀ sí ń yìí ń sọ ń bẹ́ra alápèmọ́ra lásán àwọn ọlọ́pọ̀ ju gbòòrò sí o. èmi àti aláàfẹ ṣùáìbù ah, àjọ jáde ń sì mọ́ra àfa àkẹ́sọ̀kùn tó rẹ̀ fẹ́ẹ́ bọ́ sójú kù bíi tèmi báyìí mo ní ẹ wo ọ̀dà rẹ níbi tí ń o sọ irú wọn pọ̀ dáadáa sọ yẹn ò súnmọ̀ bọ́lọ̀ bá rí ẹ tiẹ́ àwọn ọlọ́pàá amúrùgbà alọ́sídìí gbájú ẹ̀ ìyẹn ò súnmọ̀ ìyẹn pé ká má dàrú mọ̀ sí mọ́ tọ́lá tẹ̀lé da sí àtẹ̀tí ọ̀dà sí àárọ̀ da rẹ̀ mẹ́ àtẹ̀tí kẹ́tì so ó ní ẹni tó bá gbọ̀ fún ọ̀jà nẹ́bì lọ kó ti mọ̀ pé mi kú mi níwèé èèyàn torí ọdẹ ìwé yẹn gẹ́gẹ́ tó nìyí kò ní pínlẹ̀ kò sẹ́ni tẹ́lẹ̀ ti báàkì torí ọdẹ yẹn òwe nìyẹn kò túmọ̀ wípé ẹsì ah, bàbá ni wàá ní dìde wàá kọ́ ṣe kò sì túmọ̀ pé mo jà nẹ́bí lọ àbí lọ́ọ̀ darẹ̀ àbá àwọn ilé ìwọ náà gba ohun tí mo ti ń wí ni tó bá nìyẹn ti rí nìyẹn tó náà wàlíkún sọlọ́ọ̀tù ọ̀kan. ìbéèrè lẹ béèrè wọ́n ní kàn dáa ká sẹ́yìn ṣùgbọ́n tí wọ́n bá rí ipò obìnrin bí àwọn ọ̀daràn téèyàn lè sẹ bẹ́ẹ̀ wọn lè sẹ nítorí pé bíkúbi náà ni ó fi ọ̀nà tó fi gbà wá ọ̀dà lẹ́yìn náà ni wípé ẹni tó fẹ́ bímọ yìí máa rí nira ewu tí mọ̀ yẹn àti ìmọ̀ ohun tí ó jẹ́ àní pọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ ìṣẹ̀lẹ̀ kẹfẹ̀lẹ̀ lójú ayé sẹ́fì lùsẹ̀mí rahimahullah ta'ala àwọn ẹni tí wọ́n ta aláṣẹ ní algeria aláṣẹ nígbà tí ọwọ́ aláṣẹ bà wọ́n lé wọn kó lu orí òkè ni wọ́n gbé alẹ́ ti ebi ibi wà ń pawọ́ ìyá ń jẹ wọn atẹ́lẹ́ sọ́fẹ́ bóbi ìlò kòró mi bá lò jaba ẹ máa wọ́n pè jaba àwọn kí wọ́n ní jaba tọ́ba bá kú wọ́n sábà máa ń ní ẹ̀kí pọ̀ jù ẹ̀hẹ́ wọ́n máa rédì wọ́n máa kó gbogbo ẹrù àwọn èèyàn Haram ọ̀pọ̀ sàríjà ó fún gbogbo kẹrẹpẹtẹ gbogbo àwọn òfin ó di gbígbé àwọn bíi mẹ́wàá ó sùrù gbòmí kan subhanallah bí wọ́n ti ṣe nìyẹn àwọn èèyàn wá lóyún lọ rẹ́kẹ́rẹ́kẹ́ táwọn èèyàn lóyún gbà wọ́n rí pé wọ́n bá wọn jáde kan wọ́n á fẹ́ kó wọn dáta padà oyún ti dé wọ́n bí àwọn àfáwọn akẹ́kọ̀ọ́ ní káwọn ti sàwọn oyún àgbà oyún àgbáfò yìí ha ìgbà táwọn àfáwọn sọ náà ni pé ọlọ́wọ́ ayélujára mú kí lọ gbé kiri yẹn dàdú tí ọba ti dé kóso sábà wọn tọ́lá burú bẹ́ẹ̀ ni ó jáde fẹ́ irú ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ni aburú ló máa jáde fẹ́ tọ́ ìyẹn wàá tẹ̀rì bí ẹ̀yẹ́ wàá ti sì lẹ́sí ife mo ti kọ́ ní àrùn àbùlẹ̀ mi dé ẹ wàá tó bẹ́ẹ̀ àá lọ yọ ni torí ojú ọjà dé ń bẹ́ ọjà kí lè ṣe sì lẹ́sí ẹ bí ni ká máa pè lọ́mọ sí náà tí o bá ń yẹ sí nínú yẹn ẹ ṣe nìka lẹ́yìn rẹ̀ yọjà ti fẹ́ ni, sì lẹ́bẹ̀rẹ̀ ẹ padà ti fi nìka òfin kíni o ẹ ti fi parí rẹ̀ ọlọ́wọ́n gbà lẹ́sìn fún yín. aleykum salaam sọlá. ẹ má má dáhùn àfáà nínú àwọn àfáà ti máa ń wí àwọn ni máa ń wí. àwọn fún onímọ̀ dídè àwọn ni wọ́n máa ń wí. ìpè mi lá ìlà ẹlòmíì síríkù yẹn ló sì wí kẹ́yìn ààyè rẹ̀ ẹni ọba wí lá ìlà àlábẹ́ wà mùsùlùm bali wà mùlùmí lá ìlà àti ọ̀parí rẹ̀ àbà àwọn fún jáde wọ́n máa ń wí ọkọ tiẹ ọdà tá ló fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún sọ̀sọ́láwí láyé láyé lọ́la kẹ́yà ayé rẹ̀. nínú gbogbo ọ̀rọ̀ kò sí bẹ́ẹ̀ ṣé wọ́n wá sáájú ànábì wà lùjẹ́ náà ẹni wọ́n bá ṣiṣẹ́ ẹ̀ta ọ̀hìnù tó fi kó láyé yóò wà lùjẹ́ náà ọlọ́run ọba insha Allah tọ́lọ̀ ń bá tó wá ní kórìí la ilaha illallah wí á ọ̀bí ha wọ ní ìgbà ajásí pé ẹ̀yà níbi tó ti wà ike man kana akhiru kalamihi la ilaha illallah dakhala al-jannah irú tuntun ọbẹ̀ rẹ̀ tó nìyẹn. fẹ́ẹ́ ní òṣìṣẹ́ tàwọn hídùn kú àsìkò orun òsì tó tó fi padà kú àṣìṣẹ́sì lọ́pàá lẹ́ẹ̀kan náà kankan wọlù fúru lẹ́ẹ̀kan náà tí ọ̀rẹ́ bíi pé ń bọ̀ bọ́ọ̀lù ti fẹ́ẹ́ ti láéláé lọ́lá. ó kú sórí tàwíìdì kò sọ̀rọ̀ náà tọ́tọ́rí bẹ́ẹ̀ ni ọba ti kú sórí ẹ̀sìn ọlọ́run sàwa ó wí kò wí orí tàwíìdì ló kú sí ó wà lùtẹ́ ní ọlọ́run ọba orí láéláé lọ́lá ni ọlọ́wà. sọ̀rọ̀ tọ́lọ̀ bá nílé yẹn wí fún òkú rẹ̀ sọ̀bí àwọn ẹ̀yà ìgbà irú tuntun ọbẹ̀ yẹn ẹja dúró báyìí tó gẹ́gẹ́ bí ti sọ yẹn.